bùsọ̀ akin kábọ̀ sí orí ètò ètò wa èyí tí a pe àkọlé rẹ̀ ní wúdà àbúsọ̀ ètò tí ó ń kọ́ ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́ èyí tí ó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn tiwa alislam látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa dr sarafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti alimọ̀dínà sẹ́ńtà èyí tí ó kalẹ̀ sí pápá bẹ́ẹ̀dẹ̀ ẹ̀sánú ajé ẹ̀ má bàa kalọ̀. alhamdulilayi alwahid والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين وعلى آله وصحبه أجمعين فالسلام عليكم ورحمة الله وبركاته مسلمي أنا يلجلوا لي kọjá ipe gbogbo ń tá a bá ti pè níjọsìn àní fẹ́ àgbọ̀dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi ìtọ́ yàtọ̀ sí ọlọ́run kò tí ẹ̀ dùn gbọ́ létí báwo wá ni mùsùlùmí gidi ní ẹ̀sìn wá gbà kọjá ipò ni wọ́n máa pò ń serú tọ́jọ́ bẹ́ẹ̀ ọlọ́run dákun má ṣe mi pẹ̀lú rẹ lẹ́ni tí ó ṣẹbọ. akramakumullah arizikì ọlọ́run ọba lónìí ọlọ́run ní í ṣe arizikì fún ẹni tó bá fẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ nínú orúkọ ọlọ́run ọba wa ni ar-razzaq ọba tí rọni lọ́rọ̀ ọba tí rọni lọ́rọ̀ òun náà ló yẹ kémi pẹ̀lú rẹ̀ ká máa tọrọ ọrọ̀ lọ́dọ̀ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n oníkálukú wa là ń fẹ́ arizikì oníkálukú wa là ń fẹ́ kọ́lọ́run ọba ọrọ̀ wa lọ́rọ̀ iṣẹ́ ìṣe oníkálukú bóyá iṣẹ́ tó le ni iṣẹ́ tó rọrùn ni ẹ̀rí pé oníkálukú wá fẹ́ tara rẹ̀ lárìsìkì ni iṣẹ́ ọ̀wá pé ká lówó làálàá wa àti wàhálà wa ò pé kí àrìsìkì ó tẹ̀ wá lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá wa bá fẹ́ pé kéèyàn lárìsìkì lèèyàn á ní bọ́lọ́run ọ̀bá fẹ́ pé kéèyàn ní èèyàn lé ní wa rizquka laysa yanqusuhu at-ta'anni wa laysa yazidu fi ar-rizqi ìmẹ́lẹ́ kò pé kárìsìkì ó dínkù kírakíta kan ò sì pé kárìsìkì ó lékún sí kí n tọ́lọ̀ ń bá kọ fún kálukú ó náà ní ọ̀jẹ̀ tiẹ̀ a lè lọ bẹ́ẹ̀ nìkan bóyá bàbá kan bóyá ìyá kan bóyá nǹkan kan bí èrè bí òòsà pé kó fún wa lárìsìkì àfi kọjá kó fò láàmú bọ̀ nbẹ ọlọ́run tó lárìsìkì nìkan láàmú àtọ̀rọ àrìsìkì lọ́dọ̀ rẹ̀ ẹsẹ̀ ní mẹ́ni má àrìsìkì rẹ̀ lọ́dọ̀ èèyàn má àrìsìkì lọ èèyàn má pé kẹ́nìkan sàánú rẹ kó sọ ọ́ dọlọ́rọ̀ torí ẹnìkan ò sí tó lè sọ ní dọlọ́rọ̀ à ah, ọ̀rọ̀ tẹ́ ń sọ yé mi o torí àwọn kan wà tí máa ń ràn wọ́n lọ́wọ́ o tí wọ́n máa bá wọn sóògùn owó tí wọ́n sì máa rí i ṣe fẹ́lòmí tí aláìní ọ̀padà dẹni tó ní tẹ́ni tọ́jọ́ pọ́ táwọ́ náà padà dọlọ́rọ̀ ẹ sì ní ká má béèrè àrísìkì lọ́dọ̀ èèyàn àlọ́ ò gbọ́dọ̀ béèrè àrísìkì lọ́dọ̀ ẹnìkan tọ́rẹ́ nìkan ò sí nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó jẹ́ pé ó ní kápá lórí arísìkì tó lè dá fún ọ ọlọ́run ọba lọ́la arísìkì òun náà ní sì fẹ́ni tó bá wù gbogbo kìràkìtà kàràkìtì rẹ ò pé kó lówó rárá bíi ti wulẹ̀ ó kéré mà ọ sọ̀rọ̀ olóògùn owó bàbá wa sóògùn owó òun tí olóògùn owó òun ní owó kan tó lè gbé fún ọ ni olóògùn owó tó lárísìkì kan tó fi lè sọ́ọ̀dọ̀ lówó ni tó láṣìírí kan tó fi lè sọ́ọ̀dọ̀ lówó ni kò sí. Si kò ní nítorí pé tó náà bá pe àwọn tó fẹ́ pè àwọn àǹjánú gbogbo àwọn wín eléyìí tó ń bọ lẹ́yìn ọlọ́run fẹ́ kí wọ́n sọ̀nà tí wọ́n fi rówó owó àdánù tó fi rówó gbóná owó òfò nítorí dájú ni pé ò lè lówó náà ò lè ní wàláhì àfi tọ́lọ́n bá kọ́ pé ò ní owó orí bò tọ́lọ́n bá kọ́ pé owó àdánù ó wà ní yọ̀wọ̀ àmàbẹ́ àkọọ́lẹ̀ pé a ti kọ àkọọ́lẹ̀ pé ó lówó àmọ́ owó orí ibú ni wọ́n ni owó tí ó mọ sórí ibú náà lówó tó padà ni torí rẹ̀ kí ṣe gbogbo ẹni tó bá sóògùn owó náà ni máa lówó ẹni tọ́lọ̀ ń bá kọ́ mọ́ iná ni ó ní torí pé Ọlọ́run ti kọ́ pé owó tí wọ́n ní òun náà lọ́ọ́ tara rẹ̀ sórí ibú ẹ rí i pé téèyàn mẹ́wàá bá lọ sóògùn owó ó lè jẹ́ fẹ́ nìkan èèyàn mẹ́sàn-án yòókù káwọn mọ̀fọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wèrè tí ń bẹ lórí títì àwọn wèrè tí ń lọ sí ń ọ̀pọ̀ àìmọye wọn náà ìyànjú àti fẹ́ lówó náà ni iná lọ sọ̀pọ̀lọpọ̀ di wèrè nítorí pé yíwọ́ máa wọn lọ́wọ́ iná ni wọ́n fi dolórí ni wọ́n fi di wèrè ẹni tó sì jẹ́ fún tóun dolówó látàrí kó sóògùn owó àlówó orí ibú lónìí wọ́n á ní káwọn bá ní sáwọn ò lè tọrọ àforíjì ni àforíjì rẹ̀ náà ni pé kó bọ́ lọ́wọ́ gbogbo owó orí bùn kó bọ́ lọ́wọ́ gbogbo owó orí bùn kó máa wá wówó alálùbáríkà kó máa wówó dáadáa ọ̀dọ̀ Ọlọ́run nìkan láti máa tọrọ àrísìkì ẹnìkan ò sí tó lè sọni di alárìkì kò sẹ́nìkan tó lè rọni lọ́rọ̀ tó lè sọni dọlọ́rọ̀ àyàfọ́ lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá o. ẹ rí ẹlẹ́kejì a gbọ́dọ̀ tọrọ lọ́dọ̀ ẹnìkan wípé kó ṣe ìṣípayá fún wa lórí ìpọ́njú lórí ìnira kan tó dé bá wa àfọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa nìkan nítorí pò náà ní gbé pọ́njú báyìí onígbè ìnira báyìí ọba tó ní ìpọ́njú tó gbé báyìí ọba tó nìnira tó fi kóyàn onìkan náà láàmú tọrọ lọ́dọ̀ rẹ̀ kí kó bá wá sí payá rẹ̀ ọmọ èèyàn ò lè sí payá rẹ̀ torí wọn mọ bó ṣe dé sí ọ bó ló ṣe wá fẹ́ mà ti lọ rẹ̀ ọba tó mọ bí ìpọ́njú ọba tó mọ bí ìnira bó ti ṣe dé ọba yìí nìkan òun náà lọ lágbára láti mú lọ gbogbo ìyànjú tọ́mọ èèyàn bá gbà bóyá a lo oògùn bóyá wọ́n ṣiṣẹ́ abẹ fún wa lórí bí ìnira tó bá wọn ó ti ṣe lọ ìyànjú ni gbogbo eléyìí àfi tọ́lọ̀mùbá ní kí ìnira kókó ń bẹ̀ ìnira ó tó kó ń bẹ̀ ṣùgbọ́n làwọn bá fẹ́ títí kẹ̀sì tún gbìyànjú náà lóògùn sí ti ń ṣọ́ bọ́ bá gba kún ṣiṣẹ́ abẹ kún ṣe fún ọ ṣùgbọ́n o gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àfi tọ́lọ̀mùbá ní kókó ni ó tó kó. àkàrà wọn kò mọ̀ wá a rí i pé nígbà tí ìpọ́njú sèyàn bóyá ìpọ́njú yẹn nǹkan kan lọ sàfẹ́kù nǹkan kan ló sọnù mọ́ ọ lọ́wọ́ nǹkan kan lọ ń wá lórí ẹnìkan kọ́kọ́ lọ sọ pé kọ́ sọnù àfọlọ́ ẹnìkan kọ́kọ́ lọ sọ pé kọ́ wá kọ́ mẹ́rin àfọlọ́ tó ta á lẹni tó lè bá ọmú pọ́njú nǹkó àfọlọ́ wọn bẹ ẹlẹ́dàá wa. bákan náà à ń wá àǹfààní à ń gbọ́dọ̀ wá lọ́dọ̀ èèyàn torí pé èèyàn lágbára lórí ẹ̀ mọ̀ ń wá lùbáríkà ń gbọ́dọ̀ wá lọ́dọ̀ èèyàn àwọn àmọ́ lọ́ọ́ jókòó sọ́dọ̀ bàbá kan ọmọ ṣẹrú sí fún ọmọ lọ́ọ́ jókòó lọ́dọ̀ ìyá kan ọmọ ṣẹrú sí fún wọ́n lè bu ọdún mẹ́sàn-án fẹ́ lómi tí ó fi máa sọmọ ọ̀dọ̀ àlọ́lọ́ ló máa ń fúnni lálùbáríkà ọ̀dọ̀ ọlọ́run ọba òun náà láà máa wá àlùbáríkà lọ àní wá lọ sọ́dọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ gbọ́ bùkátà rẹ̀ a ní bùkátà wájú tó pọ̀ a ní lórí ara wa a ní lórí aya a ní lórí ọkọ a ní lórí ọmọ a ní lórí iye kan a lórí ẹbí a lórí ọ̀rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a gbọ́dọ̀ tọrọ gbígbọ́ bùkátà yìí lọ́dọ̀ ẹni kankan ẹ̀ àfi lọ́dọ̀ Allahu Rabbul Alamin nítorí pé ọlọ́run bá ní kán ló lè bá ní gbọ́ bùkátà wa èèyàn kan ò sí wàláhì tó lè bá ní gbọ́ bùkátà wa. torí re: ọrọ ni mò ń wà ìwòsàn ni mò wà ẹni wa tó ti lọ jọ yìí táàrí má ó kú ni ó yé ni kò yé wa àgbọ́dọ̀ tọrọ bí ó ti ṣe padà wá àfi lọ́dọ̀ Ọlọ́run obìnrin tó ti wá ti sẹ́nu báwo ni ó ti ṣe bí àgbọ́dọ̀ tọrọ rẹ̀ lọ́dọ̀ èèyàn ọdọ Ọlọ́run náà láti máa tọrọ. ike kọjá kọ sọ̀kalẹ̀ lálàáfíà ká gbóhùn ya gbogbo eléyìí ọ̀dọ̀ ọlọ́nìkan iná ti máa tọrọ ọrú rẹ àgbọdọ gbé ìtọ́jẹ́tọ́lọ́ ká gbé lọ báyàn bákan náà fẹ́ wà àlìjánà àìsọ̀rọ̀ àlìjánà èèyàn torí àlìjánà lọ nìkan pé òun tọrọ àlìjánà

gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹ̀gbọ́dọ̀ sí nǹkan mí ìyàtọ̀ sí ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹ má tọrọ àrísìkì lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó tún fi hàn wá wípé gbogbo ẹni tí bá ń pè nǹkan mí ìjọ yàtọ̀ sọ́lọ̀ ẹni tó ti sìnà ni kódà ìsìnà tiẹ̀ tún ju gbogbo tẹlòmíì tó sìnà lọ ọlọ́run ni wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamah ẹnì kan nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ní nǹkan tó ṣe pé kò ní í dá lóhùn ìpè tí ń pè díjọ́ gbẹ̀ndà kìyàmà ẹnìkan sọnù ju eléyìí lọ. torí ẹ bóòsà lọ bá ń pè kò ní í dá lóhùn díjọ́ gbẹ̀ndà kìyàmà bí mẹ̀lẹ́kà ló ń pè kò ní í dá lóhùn díjọ́ gbẹ̀ndà kìyàmà ànábì ọlọ́nkan ló ń pè ìránṣẹ́ ọlọ́nkan ló ń pè kò lè dá lóhùn díjọ́ gbẹ̀ndà kìyàmà bẹ́ẹ̀ náà ni àfáà kan ló ń pè wàlíì kan ló ń pè kò ní í dá lóhùn díjọ́ gbẹ̀ndà kìyàmà kátó apégi kátó pépẹ̀ kátó pódò kátó pòrùn kátó pósùpá kátó péráwọ̀ wàlà hawla wàlà quwwata illa billah gbogbo ẹnikẹ́ni tí bá ń pè nǹkan mí tó yàtọ̀ sí ọlọ́run nǹkan yóò ní dá lóhùn títí dídí ọ̀gbìn dàlùkìyàmù àà dídá lóhùn lọ́nlọ́hùn ǹjẹ́ ọ̀gbọ́n tó ń sọ ẹni tí ọ̀gbọ́n tó ń sọ sóò ní ọ̀dọ̀ ọlọ́run nítorí pé ó dá mi lóhùn kò dá mi lóhùn níṣẹ́ ló yẹ kó wá lẹ́yìn kó sì gbọ́n tí mo sọ ó sì gbọ́n tí mo sọ kọ̀ dá mi lóhùn tó bá gbọ́ gan kò ní jọ ọlọ́run jíjọ́ gbẹ̀ndà kìyàm á ń bọ̀ síbọ̀ sí pé èwo lẹ́ ń pè nínú àwọn nǹkan tẹ́ ń pè ń tọ́ gbọ́ ṣé gini àbí pẹ̀ ṣé èèyàn ni àbájánu sànàbí ọlọ́run kan ni àbí ránṣẹ́ rẹ̀ èwo lẹ́ pè nínú àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run tó gbọ́ wọ́n gbọ́ wọ́n ẹ̀ wá ń dúpẹ́ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ẹ̀ tó ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ nígbà tó ti pé ọlọ́run ọba kò sọ ìyà àti ìparun kò sọ lé yín lórí kó tó di pé ẹ kú kò jẹ́ kẹ́ ẹ dá a máa wípé ń tẹ̀sí àṣìṣe ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà lọ́ba tí máa jogún làákàyè fún ọlọ́run dákun báwa dá làákàyè padà fún àwọn èèyàn o àwọn èèyàn tó ṣe é pé wọ́n ń pè nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́run wọn ò sì ronú sípé ní táwọn ń pè lẹ́yìn ọlọ́run yìí kọ́ máa lè dá nǹkan kan sí nǹkan táwọn ń pè yàtọ̀ sọ́lọ́ yìí kò sí nǹkan kan fáwọn láì táwọn fi sọ pé àwọn ń bẹ̀rù kọ́ tún ṣe mí ń pè lẹ́yìn ọlọ́run kò lè kò tí ì sọ pé àwọn tún sojú kòkòrò kó ṣe mí ṣerú lọ́wọ́ ayẹ káwọn máa ọlọ́dàkùn báwa dá làákà fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó jẹ́ pé wọ́n á lò fi ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ọlọ́run ojú inú ọ̀pọ̀lọpọ̀ ti dí iná ló fà ló fi jẹ́ pé wọn ò mà wípé nǹkan míì kò sí tó lè dá sàwọn láǹfààní nǹkan míì kò sí tó lè dá fìnira sí àwọn tó yàtọ̀ sí wọ́ọ́lọ̀ ìdí tọ̀pọ̀lọpọ̀ fi ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ torí ọlọ́run dákun bá wa ta wọn jí jẹ́ kí àwọn náà kún wọn ríran kún wọn jẹ́ pé ọlọ́run ọba nìkan òun náà ni wọ́n ń pè wọn a máa pè nǹkan míì yàtọ̀ sí ẹ rí nǹkan tó ń pè lẹ́yìn ọlọ́run tó ń bá jẹ́ni tó ní làákàyè bóyá àlùjànnú bóyá èèyàn bóyá màláìkà so kò lè dání tí ń pè lóhùn kò lè rí ṣe láǹfààní kankan báwo wá ni tó bá dání tí ò ní làákàyè gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí igi àbí èpè òjò tàbókúta kí ni táwọn náà bá ṣe fún ọ wọn lè dá sí ọ láǹfààní kan wọn ò lè dá wọn lè dá tí ìnira kankan dànù fún ọ ẹ pé ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ pé ní làákàyè lẹ́ bá ń pè òun náà wá àǹfààní fúnra rẹ̀ ni òun náà wá àǹfààní fúnra ara rẹ̀ òun náà wọ́nà tó náà fi rọ́nà àbáyọ òun náà fẹ́ nǹkan tí ó kó bọ́ọ̀n tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà báwo ló ṣe wá jẹ́ pé ẹni tó náà wọ́nà àbáyọ ni wọ́n máa pè ní ìwà tí wọ́n náà àbáyọ òun náà fẹ́ ni wọ́n wá ń wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. báwo ni ló ṣe rò yìí pé ọmọ wa ń fà ní lọ́dọ̀ ẹni tó ṣe yìí pé kò ní làákàyè kí ló ń mọ̀ tó ń tọrọ tí ó ṣe fún bákan náà o tún ń tọrọ pé kọ́ mọ́ fà burú sí ọ ní nǹkan tó ṣe pé tọ́ ọ bá ṣèṣì rọ́ọ̀lù yóò bu ọ la yànnàyànnà yóò gbé ọ lọ ní tọmọtọmọ tó bá jókúta ní abú ọ la tó bá jódò ní agbé ọ lọ tọmọtọmọ kí ló á dé tó burú á jẹ́ pé wò ó ṣe làákàyè. tó ti wá jẹ́ pé tí o lè dá sí ọ láǹfààní òun náà lọ́ọ́ máa pè dájúdájú ọ o ẹni tí ń tọrọ nǹkan kan tí ń pè nǹkan kan tí ń ran ka wípé kí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ kọ́ gbà ń kọ́ làwọn ní nǹkan tó ṣe pé kò lè dá sí ọ láǹfààní kankan tó ti sọ̀rọ̀ sọ pé ah ìwé tó ọkà séré ni ah lórí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà ń bí ni ah, náà ń gbàtọ́ kaka sẹ̀sìn àrọ́gbọ́nà àgọ̀lárí nítorí pé nǹkan mi ló ń pè lẹ́yìn ọlọ́ ọ̀ ń tọrọ àǹfààní lọ́dọ̀ tí ò lè dá sí ọ láǹfààní ọgbọ́n náà á dà náà dà ọ̀ ń tọrọ lọ́dọ̀ nǹkan tí fún ní tí ọ̀gbọ́n tó ń sọ mo ní lákàyè náà wá wà dájú pé ọ̀pọ̀lọpọ̀ ti ṣòfò dànù bẹ́ẹ̀ náà nù ẹni lọ òkú yóò máa pa àwọn òkú yóò máa bẹ̀rù àwọn òkú ẹ sàánú wọn ẹ má fàbúrú ṣe wọn òun mọ̀ pé lágbára rẹ agbára kínní òkú tó yẹ pé ìwà nìkan ní tó ń bùkátà ní ìsìn ìwà ní ń bùkátà pé kọ́ máa ṣàdúrà fún un ìwà ní bùkátà pé kọ́ máa gbàgbé òun kọ́ máa ṣe sàrà kọ́ lọ́ọ́ máa mú ládàá sàrà ìwà bá òun eléyìí túmọ̀ sí pé gbogbo ń bá ti pè níjọsìn wà yá mi mùsùlùmí gbogbo ń bá ti pè níjọsìn tọ́lọ́ nìkan ló yẹ jẹ́ o a gbọ́dọ̀ lọ gbé bẹ́lùmí tó yàtọ̀ sọ́lọ́n o ohunkóhun nǹkan yẹn lè jẹ́ a gbọ́dọ̀ gbé lọ bá torí tá a bá ti dán wò pínrín àti ṣẹbọ sọ́lọ́n ọba nù ní ìṣẹbọ tó ga ọlọ́run sì ní forí rẹ̀ jiyàn àfi téèyàn bá túbà lọ sọ́dọ̀ ọlọ́run ní túbà tó lóòrìn tọ́jẹ́ tó dodo ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run ní túbà tọ́jẹ́ tó dodo láti ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run torí pé téèyàn bá kọ̀ láti túbà yìí lẹ́yìn tí èèyàn ti ṣẹbọ látàrí ipò gbé nǹkan kan tó jẹ́ ìjọsìn tọlọ́n ó gbé lọ bá nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́n téèyàn bá kú bẹ́ẹ̀ iná lèèyàn wọ̀ téèyàn bá wà wọ náà iná tó ṣe pé kò nígbà téèyàn jáde kó ń bẹ̀ èèyàn máa bẹnu náà ìgbére kése tí ò ní jáde kó nù rẹ̀ láéláé ọlọ́run lè dá wa ó ní wa man yushrik billah faqad harrama ọlọ́run ní ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ́run ọba pínrín tó sì bá bẹ́ẹ̀ kú tí ò tù bá ọlọ́run sí àlùjáná lè wọ̀ fún iná ni ó padà jẹ́ ibùsọ̀rí padà sí rẹ̀ àti pé àwọn alábòsí ò ní ní àwọn aláràǹsì ọlọ́run tó sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billah faqad iftara ithman azima ọlọ́ni ọlọ́run bò ní ṣàforíjì fẹ́ni kankan o tó ṣẹbọ sọ́lọ̀ tó wá kú lórí ẹbọ tí ò tọrọ àforíjì ṣùgbọ́n tó bá pẹ́sẹ̀ tí yẹn sẹ́lọ̀ ó kéré sí ìṣẹbọ sọ́lọ̀ èèyàn bá bẹ́ẹ̀ kú láì tọrọ àforíjì ọlọ́run ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ tó kéré sí ìṣẹbọ yìí fẹ́ni tó ń bá fẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ àti pé ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ̀ ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́run tún sọ òní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' wa man yushrik billahi faqad dhalla dhalalan ba'ida ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní í ṣe àforíjì fẹ́ni tó bá ṣẹbọ sí tó sì kú lórí ẹbọ yìí ṣùgbọ́n téèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ tó kéré sí ìṣẹbọ ọlọ́run ọba ó lè ṣàforíjì rẹ̀ fẹ́ni tó bá fẹ́ nítorí pé ó kú kò àforíjì ẹnikẹ́ni tó bá wá ṣẹbọ sọ́lọ̀ faqad dalla dalalan ba'ida onítàn ti ṣìnà ní ìṣìnà tó jìnà ọlọ́run lè dá wa ó má jẹ́ ká wò ṣìnà ó má ti ṣe wá lẹ́ni tó ṣe pé yóò fi ojú ọ̀nà sílẹ̀ ọlọ́run lè dá wa kó jẹ́ ká mójútó ẹ̀sìn wa ká sì máa ṣe bọ́lá wọn bá ti ṣe ń fẹ́. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí àṣetán ó ti ṣì wọ́n lọ́nà ó ṣì wọ́n lọ́nà ó mú wọn máa ṣe nǹkan tí ìṣẹ̀sìn wọ́n ń ṣẹ̀sìn wọ́n rò pẹ́sìn làwọn ń ṣe ó sì mú wọn máa wá gbogbo nǹkan fi ṣe alágàtà láàrin wọn àtọ́lọ́n ní ìgbà tó sì ṣe é pé ààyè làgàra ọ̀nà sí. Si, fún wọn láti pe ọlọ́run tààràtà láì jẹ́ pé wọ́n fi nǹkan kan sálágàtà láàrin wọn àtọ́lọ́ ṣètọ́ni táwọn èèyàn jẹ́ ó sì ṣe àánú ó ṣe lọ́sọ̀ọ́ fún wọn ó sì wọn lọ́nà nípa pé ó mú ọ̀pọ̀ àìmọye èèyàn máa fi nǹkan kan sí alágàtà láàrin wọn àtọ́lọ́ tó bá gbé ìdálẹ̀ tá a bá kú ìdálẹ̀ tá a tún sá ó rí i pé èèyàn díẹ̀ lọ bọ́ lábẹ́ eléyìí ọ̀pọ̀ àìmọye nínú àwọn èèyàn lónìí òun náà ni ṣètọ́ni ṣe lọ́sọ̀ fún lábẹ́ aburada Islam láti wá ẹnìkan fi ṣe alágàtà láàrin wọn àtọ́lọ́ ẹ̀rí pé oníkálukú pẹ̀lú ṣéwù rẹ̀ ẹlòmíì yóò mú fọ́tò ṣéwù rẹ̀ yóò lẹ̀ máyà ẹlòmíì yóò lẹ̀ tiẹ̀ mára mọ́tò ẹlòmíì yóò lẹ̀ tiẹ̀ mára alé yóò máa fi hàn pé ọ̀dọ̀ ṣéwù yìí lòun máa gbà dọ́dọ̀ lọ ṣéwù yìí lẹni tó jẹ́ pé bí ewu bá fẹ́ ṣẹlẹ̀ sóhun nínú ọkọ̀ yìí yọ gbà yọ là ń ọ̀pọ̀ àìmọye ní òtí ẹ̀ máa jẹ́ lẹ́nu bí ẹni ń jẹun jẹ́ pé kọ rẹ̀ ní ọmọ pé ń gbogbo gbà bí nǹkan bá ṣe tí mùsùlùmí máa ń ṣe subhanallah tí mùsùlùmí máa ń ṣe la hawla ipe ẹni tí ó lọ ọnù ẹni tí ó gbọ ọnù so bẹ́ẹ̀ náà ni òun náà tún máa máa lọ́gùn rẹ̀ fẹ́lòmíì káwọn náà lè bá àdàbò náà ti ṣe jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àìmọye náà lẹ́rìí nínú ìgbésí ayé wa tẹ́ pé àwọn náà lágbọ́n ọ̀dọ́ tí wọ́n àwọn náà ní nǹkan tí wọ́n fi ṣe alágàtà láàrin wọn àtọ́lọ́ ìyẹn àwọn ẹni tó bá tẹ̀ tún sọ pé àwọn tó ṣẹ́kù lórí páwọn ọmọ lọ àwọn ṣẹ́kù lórí páwọn ọgbàgbé ọlọ ẹ̀rí pé wọ́n ní alágàtà kan náà ni ó lè jẹ́ ànábì kan iná ni wọ́n fi sáàrin wọn àtọ́lọ̀ ó lè jẹ́ ránṣẹ́ ọlọ́run ni wọ́n gbé sáàrin wọn àtọ́lọ̀ ẹlòmíì lè jẹ́ pé màláìkà kan ẹlòmíì sì lè jẹ́ pé ṣètọ́ọ̀nì gangan alára ẹlòmíì lè jẹ́ pé àǹjànú kan ẹlòmíì sì lè jẹ́ pé àwọn èèyàn bíi tiẹ̀ náà bíi àwọn àfà kan àbí wàlí kan àbẹ́nìkan kan yóò fi wọ́n ṣe alágàtà láàrin wọn àtọ́lọ̀ bó bá fẹ́ wá wá nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ẹ rí i pé ọ̀dọ̀ àwọn èèyàn ní àwọn àgbà àwọn náà lẹni tó ṣe pé yóò máa wò pé àfọ̀dọ̀ wọn náà ló ń ti lè rí ní tó ń fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run wọ́n wá ń fọlọ́run wọ́n fi ń pèèyàn wọ́n ń ṣe àpèjúwe ọlọ́run wọ́n fi ń wé nígbà tó ṣe pé téèyàn bá wà láyé tó ń bá ti wà nípò kan kì í ṣe gbogbo ẹni tó bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ ní ọ̀la àǹfààní àti rí nǹkan yìí gbà ní rọrùn àyàfi kó pọ́ gbọ́dọ̀ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àfi kọ́ gbọ́dọ̀ àwọn sọ́ba lójú àwọn ẹni tó ṣe pé adírọ́ba tẹ̀ bá ti gbọ́dọ̀ wọn tẹ̀ ń fẹ́ ẹ̀ lérí àwọn rò pé ìṣèǹṣe tábòsí tó gba gbogbo ilé ayé àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà ni ọlọ́run ẹlẹ́dàá wa ṣe já lábòsí tó fi jẹ́ pé téèyàn bá ń wá nǹkan lọ́dọ̀ rẹ̀ kìí ṣe pé èèyàn lẹ́tọ̀ọ́ sí àmọ́ kò ní fúnyàn àfi téèyàn bá gba ọ̀nà tó yẹ kéèyàn gbà téèyàn gbọ́dọ̀ àwọn ẹni tó mà àwọn ẹni tó jẹ́ tiẹ̀ táwọn ẹni tó mọ̀ tó jẹ́ ti ọ̀bá ti jẹ́ pé àwọn bá yàn kanlẹ̀kùn wọn ò ní sílẹ̀kùn ọlọ́run bò rí bẹ́ẹ̀ o ọlọ́run ẹlẹ́dàá wa ló ní wa ọlọ́run ẹ̀bà ẹlẹ́dàá wa ló dá wa gbogbo wa pátá polongodo wa nítòsí fi pa wá láṣẹ ní ká máa ṣeun táwa bá ti ń sìn káàfin kankan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn táwa bá ti ń tẹ̀ láṣẹ rẹ̀ táà máa fetí pàlàbà àṣẹ rẹ̀ kí ni nǹkan táwọn òkú lè di wa lọ́nà níbi àti tẹ bá ti pè yọ jẹ́yìn wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ni ẹ pè mí bá ti pè màá jẹ yín kí á ní tí ń bọ̀ lẹ́rù kí ló mú ọmọ lè pọ́lọ̀ irú ìwà àbòsí wo ni ń bọ ọjà tó ń fi wò á ẹni tó ń tó alágàtà ọlọ o tún wá sọ náà nǹkan tó ń tún bọ nǹkan tó ń sìn àwọn olùrẹ́nijẹ́ ayé ọlọ́kan ọ̀jọ̀kan àwọn náà lẹni tó ṣe pé wọ́n ilé dọ̀dọ̀ tiwọn àyàfi kọjá pé àgbọ̀dọ̀ alágàtà afẹnìkan sí àgàsọ̀ iná ni ẹ fi lè rọ́dọ̀ tiwọn dé yàtọ̀ sọ́nà ọba ẹlẹ́dàá tiwa ọlọ́run ẹlẹ́dàá wa ń sọ nínú hadith al-qudsi òní ya ibadi inni harramtu adh-dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharraman fala tadhalamu ẹ̀yin ẹrú mi èmi ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi o mo sì ṣe léèwọ̀ láàrin ẹ gbọ́dọ̀ máa ṣàbòsí síra yín ṣẹlẹ̀ yìí túmọ̀ sí pé lábẹ́ àbúradà ẹ̀sìn àbùkátà láti fẹ́ni kankan sí alágàta láàrin wa àtọ́lọ̀ kọ̀bá àti kú kọ̀bá wà láàyè tí ó fi wá jẹ́ pé sàárè lọ́ntẹ́bà àti njojúmọ́ àwọn wàlíì wàlíì rọ́kan lọ́mọ àwọn ẹni tó jẹ pé ó ṣeé ṣe kọjá yìí pé inú ìyà burúkú lẹlòmíì wà ìlọ́wọ́ àmọ́ fi salágàtà láàrin rẹ̀ àtọ́lọ́ kí ló ṣe ọ́ tí wò lè pọ́ lọ́n tààràtà ẹni tó sọrí ibójú tọ́gba gbogbo kùn gbogbo òdòdó òfò nínú orí ibú àṣà ìpọ́n ní ìgbà tó ṣẹ̀ṣẹ̀ sórí ibú tó yẹ pé orí ibú rẹ̀ ó sì wà ń tuntun ó pe ọlọ́run ọlọ́run ọba sì jẹ́ qala rabbi anzirni ila yawmi yub'athun ní ìgbà tí ọlọ́run bá ti ṣe ṣètọ́ni ló lórí ibú tọ́lá ti lè kúrò lálùjáná ṣètọ́ni gbẹ́lọ̀ wọ́n lè wọ olúwa ẹlẹ́dàá mi anzirni ila yawmi yub'athun lọ́mi lára díjọ́ tó gbé wọn dé qala innaka minal munzirin ọlọ́ọ̀dẹ ìwọ ń bẹ nínú ẹni tá a lọ lára à ní pọ́ títí díjọ́ gbèǹdì subhanallah eléyìí túmọ̀ sí pé ọlọ́run padà pa níjọ́ gbèǹdé kó tó tún ṣùgbọ́n látàrí àdúrà tó ṣe lọ́lọ́wọ́n bá fi gbàdúrà yìí fún ẹni tó sórí ibújú ọbẹ̀ lọ́wọ́n lọ́ngbẹ́ ọgbàdúrà rẹ̀ pé wàá nìwọ lórí wàá rò pàdùn àti ò lè gbà àfikọ́ gbọ́dọ̀ Ṣàngó àfikọ́ gbọ́dọ̀ Ọya àfikọ́ gbọ́dọ̀ Yemọja àfikọ́ gbọ́dọ̀ Òrùn àfikọ́ gbọ́dọ̀ Òṣùpá àfikọ́ gbọ́dọ̀ Màláíkà àfikọ́ gbọ́dọ̀ Ànábì kan àfikọ́ gbọ́dọ̀ Ṣéhù kan àfikọ́ gbọ́dọ̀ ẹnìkan a'udhu billahi minash shaitanir rajim islam kò gbà fún wa o kájọ ni tó ṣe yí pé a máa fi nǹkan kan a máa wá fi ṣe alágàtà láàrin wa àtọlọ tá a fi wá dẹni tí ń bara wa lẹ́sìn jẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa ni wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata ad-da'i idha da'an falyastajibu li wa liyu'minu bi la'allahum yarshudun. ọ̀rọ̀ olówó iyebíye tí kò lódiwọ̀n láti gbọ́ láti ẹnu àwọn olùkọ́ wa nítorí náà à ń fi àsìkò yìí rọ gbogbo àwọn tó ń gbọ́ wa nílé àti lóko wípé orí ńlá tí ó ga jù ni yóò já sí fún èmi àti ẹ̀yin ní ayé ńlẹ̀ àti lọ́la lòkè ọmọ tí a bá gbìyànjú láti máa mú àwọn oríṣiríṣi ẹ̀kọ́ tí à ń gbọ́ lábẹ́ ètò yìí lò kó tó di pé ọjọ́ yóò lọ mọ́ wa lọ́wọ́ insha allah a ó tún máa pàdé lórí ètò yìí ní ọ̀la tí yóò máa jẹ́ ọjọ́ karùn-ún nínú oṣù ramadan ti ọdún yìí ọdún fourteen forty one ti ṣe twenty twenty ọdún tìmíláàdì wasalaamualeykum wa rahmatulah wa barakatu.